ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin ló ní o ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ ẹnu rere sí ènìyàn ní àti bí ọ̀sẹ̀ méjì láti bẹ̀rẹ̀ sí ń gba ara wa níyànjú lábẹ́ àkòrí mímọ̀ ọlọ́run ní ìjẹ́jọ a parí apá kejì àkòrí kékeré èyí tó ní ìsopọ̀ mọ́ àkòrí ńlá mímọ̀ ọlọ́run nígbà tí à ń ṣe àgbéyẹ̀wò ìlépa tó ga jùlọ nínú ayé lónìí yìí ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi níbikíbi tí ẹgbẹ́ wà a ó máa tẹ̀síwájú nígbà tí a ó tún máa sọ̀rọ̀ lórí àkórí mìíràn tó ní í ṣe pẹ̀lú àkórí ńlá ètò àpè ní mímọ̀ ọlọ́run ṣùgbọ́n síwájú ohun gbogbo mo rọ̀ wá wípé ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá ní orúkọ jésù kristi ọlọ́run ipá àti gbogbo agbára adúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run ọlọ́run òdodo ni yín ọlọ́run ìfẹ́ ni yín ọlọ́run tó kún fún ìdájọ́ òun ni ẹ̀yin ọlọ́run ọlọ́run ipá àtagbára àti rí yín olúwa nígbà tí ẹ̀ ń fara yín hàn wá olúwa nípa mímọ̀ ẹ̀yin ọlọ́run àti ohun tí ẹ jẹ́ àti ohun tí ẹ lè ṣe lónìí afẹ́kẹ́ tẹ̀síwájú nígbà tí ẹ máa fi ara yín fi hàn wá nínú ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé gbogbo etí àti gbogbo ọkàn tó ń gbọ́ mi wọ̀nyí pé kí ẹ bá wọn pàdé nípa ọ̀rọ̀ ìyè yín pé kẹ́ fi òye ọ̀rọ̀ yín kẹ́ fi hàn wọ́n pé kẹ́ sọ ara yín di mímọ̀ fún wa pé kí orúkọ yín kó di àyìnlógo nínú ayé wa ká di alábùkún fún ká di alágbára ká máa yìn ká máa dúpẹ́ o ní orúkọ Jésù Kristi olúwa wa àmín gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní ẹ̀kan lónìí yìí a máa bá ara wa sọ lórí àkòrí sísọ òtítọ́ bíbá ara wa sọ òtítọ́ telling the truth sísọ òtítọ́ síwájú ohun gbogbo ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run látinú ìwé ìyìnrere látinú ìwé àìsáyà ìwé wòlíì àìsáyà orí kẹfà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje ìwé wòlíì àìsáyà orí kẹfà láti ẹsẹ̀ ìkíní títí di ẹsẹ̀ ìkeje ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọdún tí Usayo bá kú èmi rí Olúwa jókòó lórí ìtẹ́ tí ó ga tí ó sì gbé ara sókè ìṣẹ́ tí aṣọ ìgúnwà rẹ̀ kún tẹ́ḿpìlì àwọn sẹ́ráfù dúró rẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ní ìyẹ́ mẹ́fà ó fi mẹ́fà ó fi méjì bo ojú rẹ̀ ó fi méjì bo ẹsẹ̀ rẹ̀ ó sì fi méjì fò ìkíní sì ké sí èkejì pé mímọ́ mímọ́ mímọ́ ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ayé kún fún ògo rẹ̀ àwọn òpó ilẹ̀kùn ilé sì mì nípa ohùn ẹni tí ó ké ilé náà sì kún fún èéfín nígbà náà ni mo wí pé ègbé ni fún mi nítorí tí nítorí mo gbé nítorí mo jẹ́ aláìmọ́ ètè mo jẹ́ ènìyàn aláìmọ́ ètè mo sì wà láàrin àwọn ènìyàn tí ètè wọn ò mọ́ nítorí ojú mi ti rí ọba olúwa àwọn ọmọ ogun nígbà náà ni ọ̀kan nínú àwọn sẹ́ráfù fò sọ́dọ̀ mi ó sì ní ẹ̀ṣẹ́ iná lé ọwọ́ rẹ̀ tí ó ti fi ẹ̀mú mú láti orí pẹpẹ wá ẹsẹ̀ ìkeje ó sì fi kàn mí lí ẹnu ó sì wí fún mi pé kíyèsí èyí ti kàn án lí ètè a sì mú àṣedédé rẹ kúrò a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù ẹ ké ẹ̀yin ará mi nínú olúwa tí a bá kíyèsí ara mímọ̀ ọlọ́run ní ọ̀nà tó jinlẹ̀ òun ni pé ká máa gbọ́ òtítọ́ nípa ara wa a nílò láti ní ẹnìkan tó máa bá wa sọ òtítọ́ yìí ṣùgbọ́n lóde òní a kì í fẹ́ ṣe bẹ́ẹ̀ a kì í fẹ́ bára sòótọ́ mọ́ ìdí ẹ̀dẹ̀ ni wípé a kì í fẹ́ ṣe ara wa yàtọ̀ sí eléyìí a máa ń fẹ́ èèyàn gẹ́gẹ́ bí èèyàn máa ń fẹ́ pé ká máa purọ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá kíyèsí èmi ò rò pé obìnrin kan wà tó máa fẹ́ tó máa sọ pé ǹjẹ́ aṣọ tí mo aṣọ tuntun tí mo rà yìí ṣó dáa bí kẹ́yìn kan wá sọ pé wò aṣọ tó wọ yẹn òun ló sì jẹ́ aṣọ tó burú jù tí máa rí inú ayé mi ẹnìkan ò fẹ́ kò sí ẹni tó máa ń fẹ́ láti máa gbọ́ nǹkan bíi eléyìí torí ìdí èyí à ń fẹ́ gbọ́ òtítọ́ bóyá nípa aṣọ tá a wọ ni àbí nípa irun tá a ṣe pé kẹ́yìn sọ fún wa pé irun yẹn ó jẹ́ irun tí ò dáa ẹ̀yin ará nínú Olúwa òtítọ́ à ń bára wa sọ ọ́ nítorí pé ó jẹ́ ohun tó korò eléyìí ló máa ń ṣokùnfà àwọn ìgbé ayé wa ìbára wa ṣe pọ̀ nínú ìbáṣepọ̀ wa kò kì í lè jinlẹ̀ kò sí lè rí bó ṣe yẹ pé ó ṣe yẹ kó gan wo ọlọ́run ò ní ìṣòro yẹn rárá pẹ̀lú wa ìdí ẹ̀ ni wípé bó ṣe rí gan ọlọ́run ṣe máa sọ pé ó ṣe rí ọlọ́run kò ní sọ pé ó dáa nígbà tí ò dáa pẹ̀lú wa ọlọ́run máa sọ wípé wò inú ẹ̀ṣẹ̀ tó wà yẹn ibẹ̀ ló máa kú sí ọlọ́run yóò máa sọ fún wa wípé wò ó lè má tẹ ẹ lọ́rùn o ṣùgbọ́n ó ń láti mọ̀ wípé inú ẹ̀ṣẹ̀ ló wà ó lè má bá a lára mu ṣùgbọ́n ọlọ́run máa ń sọ dípò tá a wà bó ṣe wórí gan-an ni àti wípé tọ́lọ́run bẹ̀ sí ń fi ara wọn fi hàn wá bọ́n ti ṣe jẹ́ nínú eléyìí la máa ń lè rí ara wa bí ipò tá a wà gan níwájú ọlọ́run eléyìí ó jẹ́ ìṣòro tí Peter ní nígbà tó sátọ̀ Jésù Kristi lọ nígbà tó rí Jésù Kristi ní etí adágún ẹ rí i pé nígbà tó rí Jésù Kristi ó níbí báyìí ló ti rí ara ẹ̀ nítorí ìdí èyí Pétérù ó tẹríba ó sì sìn wípé ẹlẹ́ṣẹ̀ ni mí èmi mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọkùnrin aláìmọ́ nínú ìwé lúùkù ìwé ti lúùkù nínú ìwé ìrìn ti lúùkù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ wòlíì àìsáyà nígbà tó rí ọlọ́run ó pariwo síta wípé ègbé ni fún mi pé mo gbé nínú ìwé àìsáyà orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún kí ni ìdí ẹ̀ ìdí ẹ̀ ni wípé nígbà tó rí tó fẹ́ bá ọlọ́run rìn gan-an ẹ rí i pé ó bẹ̀rẹ̀ sí rí òtítọ́ ó bẹ̀rẹ̀ sí mọ òtítọ́ ó bẹ̀rẹ̀ sí rí òtítọ́ yìí gan lójú kojú àti òtítọ́ yìí gan ní odindi ó rí òtítọ́ àti lẹ́yìn eléyìí kò sí nǹkan kan míì mọ́ òtítọ́ pọ́nmélé lórí èyí lè má lè má lè tẹ̀wá lọ́rùn gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n tí mo sọ ni wípé ọlọ́run tó máa fi ara wọn hàn wá irú ipò tí a wà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tó ń jẹ́ kárí gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni wá wọn kì í fi wá sílẹ̀ ní ipò ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí dókítà onímọ̀ ìjìnlẹ̀ àwọn dókítà tó ń tọ́jú àwọn ènìyàn á sọ fún yín pé wò aláìsàn ni wá nígbà tó bá ṣàbẹ̀wò tó máa rí ara wa tó máa rí àìsàn níbẹ̀ wọ́n á wá ìwé wẹ̀ àwọn wá ṣe àwọn wá wo ara yẹn àwọn á ṣe ìwòsàn tó tọ́ ohun tó yẹ gbogbo ohun tó jẹ́ àtúnṣe àbí gbogbo ohun tó yẹ kí wọ́n kàn fi tó jẹ́ oògùn tó yẹ kán fún wa àbí gbogbo ohun tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí àágbò tó yẹ kán ṣe fún wa wọ́n á ṣe fún wa kára wa kó ba lè gbára dídá bẹ́ẹ̀ náà pẹ̀lú òun ni ìtọ́jú tó tọ́ fún ẹ̀ṣẹ̀ òun ni ìgbàlà nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí ó ṣe ọ̀n tó tó la ọ̀ràn sílẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa nípasẹ̀ ikú Jésù Kristi lórí igi àgbélébó o ò lè lè sọ o ò lè ní o ò ní lè o gẹ́gẹ́ bí ènìyàn tí ò bá tí ní jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà kò ní lè bá jésù kristi ní ìlàjà àbí ní ìbáṣepọ̀ èyí tó jẹ́ pé ó kún àfi tí ẹni náà bá lè ní ìbáṣepọ̀ yìí láti ipasẹ̀ jésù kristi olúwa wa ni torí ìdí èyí a láti tọ̀ jésù kristi wá ní ìdá ní ní ní ìrònúkúwàdà àti ní ìgbàgbọ́ lónìí yìí a sì lè ṣe bẹ́ẹ̀ ohun tí mo ń sọ ni wípé jésù kristi ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá kò sì fẹ́ ká wà nú ẹ̀ṣẹ̀ torí dé ìwọ tó ń gbọ́ mi tó fẹ́ kúrò nú ẹ̀ṣẹ̀ lónìí torí pé nú ẹ̀ṣẹ̀ tó wà yẹn ó máa rán sọ́run àpáàdì ni tó o bá ti ìdẹ́mọ Ọlọ́run kó gbọ́ kó fi ọkàn ẹ̀ gbàgbọ́ kó fẹnu ẹ jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó lù gbàlà ìrọ̀rùn àpáàdì ni ọ́ torí ìdí èyí Ọlọ́run fẹ́ràn ẹ kò sì fẹ́ kó lọ sọ́run àpáàdì tó bá fẹ́ kó di ọmọ Ọlọ́run ní wákàtí yìí o lè gbàdúrà yìí pẹ̀lú mi wípé Jésù Kristi mo ti gbọ́ ọ̀rọ̀ yín lónìí nítorí ìdí èyí ẹ máa bọ̀ nú ayé mi o kẹ́ di olúwa àti olùgbàlà mi mo fi ayé mi fún yín o ẹ jẹ́ olúwa àti olùgbàlà mi kẹ́ sì kọ orúkọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín mo kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run tó bá fẹ́ kí n gbà nímọ̀ àbí ó fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four àbí sórí email pastor joseph joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo.com. dot com ní ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìbákan náà lórúkọ Jésù Kristi kẹrẹ́ àánú gbà ó dàbọ̀. góńgógó.